أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم من أتاكم عذابه بياتا أو نهارا عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون أثم إذا ما وقع أنتم به الآن ولقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك حقه قل إي وربي إنه لحق وما أنتم بموجزين الحمد لله رب العالمين نعم lọ́wọ́ àdójáde. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم

وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين

ثم إذا ما وقع أمنتم به لآن وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك أها كله قل هي وربي إنه لحق وما أنتم بمؤمنين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون الحمد لله رب العالمين بفرد خطيئة وبفرد ذنبي بفرد خطيئة وبفرد ذنب من الجنات أخرجت من الجنات أخرجت للبرايا وكيف وأنت تتمو بدخولي إليها بلولوف من الخطايا إليها بالألوف من الخطايا ọlọ́wọ́ ọba arawọ́ sí ọ gbogbo àṣìṣe àti ẹ̀ṣẹ̀ tẹ́nìkọ̀ọ̀kan wa bí kí a bá ṣọ́. bí fárúbì fàtí tó lè kọjú náà àti rí ojú rere rẹ ọlọ́run àti rádì jánà rẹ wọ̀ ìdààmú kárádì jánà wọ̀ òun ni kálukú wá ń ṣe. olóbí máa lọ lóbí máa bọ̀ olóbí jókòó àárọ̀ lóbí tọ̀sán kódà òbí talẹ́. àti ìwà ní ayọ̀ aṣíwájú wa Umar múnú katọ́ ó ní bá rí ẹsẹ̀ kan gbé wọnú àlìjánà tẹ́sẹ̀ kejì ò tí wọ́ òun ò tí nídùnnú ó ní bóun bá tó rí ẹsẹ̀ méjèèjì kí wọ́bẹ̀ tọ́rọ́ lọ́hùn ọba ọba tí ó ṣe àmọ́ bá a ti wí ọba tí ó ṣe é gbẹ́kẹ̀lé ṣùgbọ́n kì í sọba tá a lè sọ wípé kò lè ṣe tó wù. Ìbárí ni àti àti wà bí bá ṣe dáńbí. anábì adam iṣẹ́ rò ó fi máa ba gbogbo wa nìyẹn ká máa múra síṣẹ́ ẹ̀sìn rí àlìjánà ọlọ́run wọ̀ ọlọ́run járí wọ̀ ẹsẹ̀ káwọ́sọ àti ṣe káwọ́sọ ní bàbá wa adam ọmọ ṣe àti ṣe káwọ́sọ ní bóòsì pé láti ṣe tó pè lẹ́sẹ̀ ẹ̀yọ لفارق المعتدي أبي ولفارق دمي من الجنة من الجنة jẹ èso ó sì jẹ́ pẹ̀lú èròǹgbà ọlọ́run náà ni òun lọ́jọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ bàbá ńlá wa náà nú táà ti kàkọ́ọ́lẹ̀ ẹ̀bọ́ bá lè jẹ́ a ti kàkọ́ọ́lẹ̀ wípé tó bá fi lè jẹ́ ọ jáde kúrò nínú àlìjánná ni ọ jẹ́ òun ló gbé kó lálìjánà táwa náà fi dèrò ayé tá a wà yìí àlìjánà làbá máa wà tí ọba ti sí ìdààmú bàbá máa gbádùn ń bẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ kan oṣù tí ẹ ní ẹsẹ̀ tí ẹ kọ́ wá èyí ò gan kọ́kàn ara tiwa pé o láti padà sí bí wọ́n ti lé awálẹ̀ ilé òun gan gan ní sẹ́. Ilé tí wọ́n ti lé wa tí wọ́n ti tilẹ̀kùn ẹ̀ pa àfẹ́lẹ́ abá fún kọ́kọ́rọ́. Tàbí tá a sí fún olórí ilé náà ní orí wọ. Ẹni tá a bá sí fún kò lè rí wọ̀. Etí sì bí wọ́n mọ̀ sí fún yẹn ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ń wá lèmi àṣẹ̀yìn là ń dá lójoojúmọ́ ojoojúmọ́ àtúnú ẹsẹ̀. ó ní pọ̀ lérí ara wọn ẹ̀ṣẹ̀ náà ni wàkẹ́rífà. ọ̀nà wo lèmi máa kàn mọ́ tọkàn wọ́ balẹ̀ ọlọ́run ni ṣé wọ́n ti a ti rí lẹ́tà pé gbogbo ẹ̀ṣẹ̀ wa wọ́n ti bá ní ha. agbọdọ mọ́ máa káwa máa sá fún èyí abárọ́lù nú ẹsẹ̀ ká sunkún sọ́lọ́ lọ́rùn káwa foríjì ẹ̀ ó kò sì ti ọ̀nà àkẹ́lẹ̀ fún oníbà tá a wá foríjì òun wọn dáríjì à. wọ́n yá fi wa yóò dáríjì á. ọwọ́ ká tún bá wa ti máa ò ní بالقلوب من الخطايا إليها بالقلوب من ni ẹ dì kalẹ̀ fún àyè tí mi àti ẹ tá ti fẹ́ tá a fẹ́ tá fẹ́ tí ò ló ń kà. للقلوب من الهدايا إليها بالقلوب من الهدايا tó bá sì ẹyọ kan ló lé ádámà àti irú ẹgbẹ̀rún ẹ̀ṣẹ̀ padà wọlé yóò lé àfi kéèyàn ti tayé jajúlẹ̀ kéèyàn ò ti rí ẹrù ẹ̀ṣẹ̀ kóre dàálẹ̀ lórí ààrẹ àlìjáná ọlọ́run ọ̀gbẹ̀sẹ̀ àfi téèyàn bá rúdọ̀ ọrùn iná ni ojo jo mọ́ àlìjánà ọgbà o ọlọ́run dáríjì á. Ilé ìhà bí ilé olóbi mi náà lè mọ̀ báyá. Ilé ìhà bí ilé olóbi mi náà lè mọ̀ Ọlọ́wọ́ adúpẹ́ fún ọ látara orí rẹ fún wa. Orí náà ń pọ̀, à ń bá Ramadan lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ó sì ní ọmọ sojú wa ọlọ́wọ́ abiọ́ àwọn èyí tàà ti rí ṣe wàlẹ́sẹ̀ fún wa èyí tó kù náà síro wa má wọn tí ó rí inú ẹ̀ fi sìn ọ́ tó sì tẹ́wọ́ gbà á tí ọ̀wá ní ìmọ̀ nítọdún yìí ọlọ́run síbẹ̀ fún wa gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ lórí àlùfáà wa àgbà ọlọ́run bá ní kẹ́ wọn àwọn àlùfáà wa tí wọ́n ṣẹ́kù bẹ̀rẹ̀ látòrí bàbá wa sàmáàtù sheikh alwalid muslim muqaddam hussein ó fi kárí gbogbo àwọn tí wọ́n tún jálùfáà wa ọlọ́run bá ní máa kíyèsí wọn àti gbogbo àwa mùsùlùmí ẹ̀yin bàbá wa gbogbo wa la jókòó ìṣàbá bún wa ibùn wà fúté kárùn-ún wà sáré wà فلله هذا دار كيف تردد ولله هذا دار كيف تردد شباب وشيب وافتكار وثروة شباب وشيب وافتكار وثروة وابتقار وثروة ولله هذا دار كيف ترددا ولله هذا دار كيف ترددا Gbogbo wa lọ́lọ́run ní kí á jókòó níran àwọn èèyàn. Àwọn tá a jẹ́ ọmọ fẹ́yìn bàbá oríire tẹ́ ẹ sí náà ni pé àgọ̀ yín níta bá yín tẹ́ ń ṣe lọ náà làwa náà darapọ̀ mọ́ kálukú wa náà la jókòó yìí tá gbé lọ ṣàbábó wà ṣẹ́bù wà fún tilẹ̀ pààrọ̀. ولله هذا دار كيف ترددا ولله آدم دار كيف ترددا وشيبو ẹ̀yin bàbá wa tẹ́ ti ń bọ̀ mọ̀ wà wọ ọmọ ran lẹ́yìn náà ẹ̀ sí bẹ̀bá tó àwa náà bá dé a kì í àjọ sí náà ni a kì í ìjókòó àlùkòrò àánú kọ̀yọ́ tálákà gbogbo wa náà làjókòó yìí kọ̀yọ́ ọlọ́run ọ̀jẹ́ bí a ṣe ní ma kò wa kọ̀kọ̀ jẹ́ ká jó àjò rẹ̀yìn lórí iṣẹ́ ọlọ́run àpé nítorí wípé níta àrí là ń jẹ. ká sọ wípé ebọ́lọ́run rí a nígbà wá rí wa sórí bá a ṣe rí kí ló tó wá kàkà jókòó tọ̀rọ̀ rẹ̀ àgbà fún. ọba kò kọ pé ọlọ́tún dé jù báyìí lọ yóò dé. wàbútí kọ́ọ̀rún gbogbo àwa fọ̀rọ̀mọ́ ọlọ́run náà la ọlọ́run yìí wà wà tó ara wọn tọ́lọ́run tó fún jẹ́nu wa bí wọn ọkọ̀ yìí. Tí wọn ọkọ̀ yìí sọ̀rọ̀ ọlọ́run ọba nítorí ntọ́lọ́hún máa sábà ṣe fáwọn ọlọ́rọ̀ ni wípé ìnáli ìsáàánì àlàyàtọ̀ họ alágbèrè lọ́mọ èèyàn máa ń yà ààrà àwò ṣàgọ́nà ìjọba ti rí séǹjì díẹ̀ lápò ẹ̀ yóò máa gbé músọ́lọ́hún ní. àwọn tọ́lọ́hún wá fún jẹ fún mu díẹ̀ díẹ̀ nù wá ọlọ́wọ́n ọ̀jẹ́ iná ọkọ̀ ìṣọ́ ọlọ́run bá lè láàyè ààbà. Dáàrọ̀ kẹfà tààrọ̀ jàjà, bàní láàyè ààbà. Dáàrọ̀ kẹfà tààrọ̀ jàjà. Tọ́lọ́run ní kálukú wó mójútó, lè láàyè àdàr, ìgbà ẹni tó mí òun lọ́lọ́run. Títẹ́ lọ títẹ́ ń bọ̀, tí ń yí lọ tí ń yí bọ̀ ẹni ó ní lọ lọ́run. Mọ́ torí wípé ìgbà yí oyí síbi tí ọ̀tí ọlọ́run ló ní sí Wá mọ́ pọ̀rọ́ ẹ ọlọ́run. Wà جار كيف tí gbogbo wa ṣáájọ́ ń jókòó tàlù koran kó ló fi dórí ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa lórí àtẹ́gùn anú ọlọ́run ọlọ́run jọ máa wa gbé ibi a ti sinmi ibi ọlọ́run ti ń fi ànábì yìí jáwé àtiwọ́wọ́ fún wa lórí kálukú wa ó ṣe jẹ́ sọlọ́hun mọ́pọ̀ ọjọ́ nǹkan kan níwájú ọlọ́run mọ́pọ̀ ọmọ nǹkan kan mọ́pọ̀ oní nǹkan kan tó fi rí nǹkan kan nǹkan kan ló lè fi fa oore nǹkan kan ló lè fi taburú dànù ta ni ọ́ kí jẹ́ ọlọ́run nírìí ànábì sọ fún wa. tí wọ́n lè jókòó jẹ́ pé lá àmúlikùnrin náà fún sí ìdọ̀rọ̀ ìkápá burú kan kọ́mọ̀sí mi fúnra mi. Èsì kápá kí n ti oore àǹfààní kan wá fúnra mi. Bẹ́ẹ̀ bábá ẹ bára burú kan tó ṣe mí kèé ṣe ń pa ẹ̀yìn máa ṣe èmi. Ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ bá sì ráǹfààní kan tọ́tọ́ sí mi kìí ṣe mí máa ṣe mí ọlọ́run ló ṣe é. Èlà máa ṣá Allah àti dáadáa àtàyídá ọ̀dọ̀ ẹni títí máa wá ńlọlọ́run. Lèkó lè ó máa ti ń àjàlá. Bárakàlá fún ọlọ́run ní gbogbo àlìwúmọ̀ kọ̀ọ̀kan ló ti lájà níyẹ̀. ìdájọ́ àjálù kálukú òun ló ti nígbà tí ó lò láyé lóòtú wùlé ọmọ sá káàkiri tó o lè sá kọjá àgbà tá a fún ọ o lè ní kọjá ohun tá a lóòdè. ìdájọ́ àjálù òun ànábì fíjọ́ yé wa pẹ́ nìkan nù wa kò ní jáde fún òun láyé àfikọ́ jáàsì kíta akọ fún ọjẹ́ tán kódà bọ́ bá ku òkèlè kan bóyá ò ti gbádùn tó lè jẹun mọ́ wọ́n dà láàfin padà ọ padà jòkèlè kan. inú àwọn èèyàn wà máa dùn pé ah, bàbá ara ti ń yá kódà wọn ti ń jẹun èyí tó kù tó kù nú òkèlè ẹ láyé tó ò tí ìjẹtán ńlọjẹun bọ́ bá ku ìrìn bó o lè dìde ó dìde tí ni ẹ bá kù tó rìn tó ò tí ìrìn tán ó dìde tó rìnrìn yẹn débi ó kù sí bọ́ọ̀ bá lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó bá kó nínú ẹ tó sọ ohun ọ̀la. béèyàn ọba gbọ́ràn tẹ́lẹ̀ má bọ́bá kú tí ó lù sínú etí ẹ lọ́rọ̀ ọlọ́run ọjà etí lèkún lè wọ́n máa ti ń ajàlẹ̀ ọlọ́run ní gbogbo èèyàn láti ní ìgbà tí ẹ̀ta ti kọ fún àti ní tí ó ṣe láyé àti níbi ó ti ṣe. ìyá ajá àjálò hàn. ṣùgbọ́n méèyàn àti ibi tí ọ̀hàn tí a là ń rẹ́ òun ni kádàrá àṣírí ọlọ́run ni lórí ilẹ̀ ayé kò sì hàn sọ́mọ èèyàn òun wá ní kálukú wa là ń rẹ́bùrú kiri làfáàfin ní láókùn tó ájábù mi ń ṣe ìyìn là ájábá ní láókùn tó ájábù mi ń ṣe ìyìn là ájábá ní sáyò lè fàtà wà ó àmàkàbò láwọn lè kọ́ dárú سعي الفتى وهو مقبول له القدر يسعى الفتى لأمور ليس يدركها يسعى الفتى لأمور ليس يدركها النفس واحدة ولهم منتشر Wọ́lá mú mọ́. Àlùfáà ní láókùtù àjábù. Tí nǹkan bá ń bẹ láyé tí ó ṣe mí lé mà. Tí nǹkan kan bá ń bẹ láyé tó yẹ ká ké mẹ́. Láàjábà yìí. Àlùfáà tó ṣe mí lé mà jù láyé. Sàálù rí fàtà wà wà màkàbú. láwo lè kọjá ró sáájú lè wà wà màkàbú òun láwo lè òun náà ní sáájú lè gbogbo àrẹ tí kálukú kiri ádà àádà. Ayé ń lówó èmi náà tí ni. Jẹ́ ń sáré tí ń fi ń ṣe ni, ọ̀fẹ́ tẹ́ndì, ọ̀fẹ́ kà lórí. Lórí kówó lè dé. Àlùfáà ní ni wípé Gbogbo eré ẹ̀tọ́ ń sáyẹ. Ayúlé bàbá wà wà máa kàbú òǹlà olùkọ́dà. Òmúlẹ̀ múfo ni torí wípé ẹni tó jẹ́ pé màkbú wùlàwú lè kádàrú ni. Ẹni àti kàkọ́ọ̀lẹ̀ nǹkan lé lórí tá a sì ti pamọ́ tàjí ọ̀mà. Òní ọ. Yàtọ̀ àlùfẹ́tẹ́ ni òmúrin lẹ́yìn tẹ̀lé lórí fún wa. Hmm. يسعى فتى لأمور ليس يدركها النفس واحدة ولها هم منتشر النفس واحدة ولها هم منتشر kádàrá wọ́n ti parí ẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa àfáà Abdullahi abunu Abbas ó kì kádàrá títí títí títí tí ó ní kúlù ṣe ibi kọ́dàrí gbogbo nǹkan láyé yìí pẹ̀lú kádàrá ni ó ní àtàwọ́dá akàyàdíkà aláàkàdíkà ọwọ́ tó fi rán lẹ́ràn kádàrá àti kọ́ pé ìjókòó yìí àfá àmọ́dù òjò yóò sì fọwọ́ lẹ́ràn kádàrá ni àbáwá abẹ́lẹ̀ abúlé àbáṣì lọ́sọ̀ ó fi ọwọ́ tẹ́nìkọ̀ kan wá fi lẹ́rán tó gbé lérí parí ẹ̀kẹ́ rẹ̀ oníkádàrá ní yẹ̀sẹ̀ alẹ́fàtà ní òun ليس يدركها النفس واحدة والهم منتشر النفس واحدة والهم منتشر ọmọ èèyàn yẹ sáré má sáré àtàpàjúdé ẹ̀mí kan lóní ẹ̀mí tí kálukú wá ń gbé kiri òpé méjì ẹyọ kan ní kí kí lórí pọ́ sáfẹ́ ẹ̀dà kò tí tó kò tí tó orí kòtòkòtò náà lọ́ọ̀bà tó fi dé kòtò orí kòtò kòtòkòtò náà ní kálukú wọ́ bá lọ títí káfù bá dé kòtò tí lò ní sáré máa wọ̀n sí ẹyọ kalẹ̀ ní tó ní tó sàṣeró Ìtọ́ sì máa rò kò lè tán. Kò lè tán, bọ́ bá ti ń rò kan tó orí ṣe ó tún rò mí, tọ́ bá ti kú. A mọ̀ mọ̀ tá ṣe rò. Gbogbo tí kálukú wá rò tá fẹ́ dà olókùnlẹ̀ rẹ̀ rẹ̀. Ẹ̀mí kan tuntun náà sì láyé. Kí làwa ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí? Bó o ṣe ti wúlẹ̀, kó o ti dààmú lórí bùkátà tó ọgbọ́ ó filẹ̀ náà ni. Dájẹ́ àjálù. O lè gbọ́ tán. Láyé sáàkìrú mẹ́ta àtàwà láyé sáàkìdìmú. O lè gbọ́ tán. O làbá àfi lọ́mọ èèyàn. Yàtọ̀ alẹ́fà. Yọ́ máa lọ. ليس يدركها النبض واحدة والهم بدر النبض واحدة والهم منتظر Àlùfáà sọ fún wa ọlọ́mọ èèyàn yọ máa lọ, yọ máa dààmú lórí bùkátà rẹ̀ wàá jàtò máa ń àṣàlá tàǹkọ̀ ní man jàtò máa ń àṣàlá tàǹkọ̀ ní yàmú tó máa mari àjàtò. وسبقى له حاجات ما بقى وسبقى له حاجات ما بقى Àlùfáà ọlọ́mọ ènìyàn yóò máa lọ, yóò máa bọ̀, bí hájá àti yìí, bí hájá àti yìí, yóò máa lọ, yóò máa bọ̀ pẹ̀lú bùkátà ẹni, وهاجات من عاشلا وهاجات من عاشلا تروح وتغيد لحاجاتي وهاجات من عاش لا تنقضي وهاجات من عاش لا تنقضي kí ló ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí tẹ̀rúhù ọmọ lọ ọmọ bọ̀ náà ni bílẹ̀ bá mọ́ ọtílẹ̀ ń sú lórí bùkátà ti ìdíyá náà ni tẹ̀rúhù wọ́tẹ́sídù bẹ́hájáàtì wàhájá tó máa ń wàhájá tó máa ń náà ṣàlátà Béèyàn bá ti kú bukata rẹ̀ ò lè bíyá ìtọ́lọ́run bá ní ọmọ àríṣẹ́ ń bẹ̀ ni ọmọ àdúpẹ́ fọlọ́run wàhájá tó máa ń àṣà láàbàbí tó máa وتبقى له حاجة ما بقى وتبقى له حاجة ما kú níjọ́ ọba kú níjọ́ ọba tó kú tẹ́bí bá tó kú níjọ́ náà ni bùkátà wa tó tán tá a bá sì tí ì bùkátà wa ò tí ọba ti oní bùkátà wa ti tán gbogbo àwọn wa tí ń jókòó wọ́ọ́rọ́wọ́ wọn yìí tí wọ́n jókòó wọ́n gbà fọ́lọ́run ni pèsè pé wọ́n ti gbọ́ bùkátà tí wọ́n fẹ́ gbọ́ láyé tán mo sọ fún bàbá wa kan tí ti dàgbà ní kèrètà àti dìde nísìn mo ní tí bàbá tó wó bá dé sẹ́ẹ̀dì sẹ́ẹ̀dì ṣe akọ́láwọ̀ olùtàwọn èsì ó bẹ̀rẹ̀ pé ń gbọ́ owó èdè ni bàbá fi jókòó wọ́ọ́rọ́ kẹfẹ́ gbọ́ bùkátà ti tán wàtàbù kọ́ọ̀là o ajá tó máa bà kọ́ wàtàbù kọ́ọ̀là o ajá tó máa bà kọ́. tí èèyàn bá sì ń bẹ láyé bùkátà ó sì máa wà pẹ̀lú ẹ̀ náà ní kílà ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ọlọ́run ní ìrí ànábì sọ fún wọn pé. láà Apá mi ọ̀ká àti iṣẹ́ nìkan sùtá tàbí fi sùtá kan síra mi. Apá mi ọ̀ká àti ṣe èèyàn láǹfààní tàbí kí n fàǹfààní kan fúnra mi. Bánàbì bá ti wí bẹ́ẹ̀, ìwọ náà gbà wípé apá ẹnìkan ọ̀ká kò fi sùtá sí ọ. Pọ́ùlẹ̀ jẹ́ wọ́n sáré àtàpá jíjẹ́. Ah, àwọn ìyá kan àwọn ni ò tí ì jẹ́ kọ́ ọkọ̀ ọ̀rọ̀ wọ́n mú ìwọ náà wá tó lọ ẹnu séjì tó kù ò tó lọ sọ sínú gbọ àtú séjì tó yẹ kó o fi jẹun àwọn tí wọ́n fi ń dágbádá wọ́n fi ń rọkọ̀ ọmọ ọlá wọ́n fi ń dára sínú ilé wọ́n fi ń jẹ̀jà sínú sàásùn ọ̀lọ́sọ owó sínú gbọ́ àtú ẹnì kan ọ̀ká pa ọ̀ká pa àkùrù.

Kọ̀rọ̀ wa sí bàbá aláwo, kọ̀rọ̀ wa sáàfá olóṣẹ́yìn, kọ̀rọ̀ wa sọ́dọ̀ àfá alágbígbá, ọdún ẹ̀ ló ní àdójúkọ ló ní a máa pè ń. Ọlọ́run ní gbogbo ohun tí ń sọ ẹni ó mú wá lọ́lọ́run. Ìtọ́hùn wá tí ọ̀bá tí ìtásìkò kò lè tì ọ́ lọ. Gbogbo ohun tí kálukú wá fẹ́ jẹun, Ọlọ́run ló ti lásìkò tọ́wọ́ ti tásìkò tá a fẹ́ ṣe fún ọkàn tí ó dé náà ni ó lè fi jẹ́ tó ń ṣe láti jọ yìí tọ́wọ́ ta rẹ̀ lówó náà ló ṣe tówó sì dìde. ọlọ́run ní tásìkò kálukú wá bá ti tó. bàtà wàlá. kó sì jẹ́kú náà ni níjọ́ àsìkò ikú kálukú bá tó ẹni ó lè fà á wájú kò sí. ẹ bá nri rí gbogbo àná ń rí kí náà gbọ́ sùúrù kalẹ̀ sí ni tí ó gbẹ tọ́wọ́ ọbẹ ní jáde àìmọ yẹ ní ọwọ ọbẹ̀ tó jẹ́ pé òkú ẹ̀ ní gbé jáde apá dókítà ká ẹni sásìkò ẹ̀ bá tó àìsàn ni lè wò lè kádàrá kú bí ọ̀hún bí ire kókó wọn ò wo kádàrá kú kò tó bẹ́ẹ̀. bóun gan títí ẹ̀ bá dé yọ́dọ̀ dẹ̀ ní. wọ́n lo kinní kan àjídèwe àjídígbá níbo lọ́ba já ìwé kúndé níbo bàbá gbé kúndé bá já gbogbo tó ló gbé dé àsìkò ètò lásìkò bá tó yóò já wọ́n forí èèyàn sógun fọ́kọ́ ọmọ bà kú tó tí ọ̀bá kú wọ́n lè rórí ẹnu ẹ̀mẹ́jà tara wa lẹ́ni tí wọ́n lórí ọ̀bá kú sórí ẹ̀ lè jẹ́fẹ́ lórí lọ́dọ̀ àwọn tí wọ́n ń lò tí wọ́n bẹ́ sùn ṣiṣẹ́ ẹ̀ẹ́sà láàkẹ́ tọ́ba dé ọ̀dà mọ́lákùnrin mọ́tò ló ó tó bẹ́ẹ̀ jẹ́rẹ́ kan ọ̀ràn. Hmm. àmọ́ iye olóògùn táwa náà máa tògùn tó gún wọn ní kú máa lọ. ta ni máa pinrin lójú ọmọ pàkínì náà kan ta ni jẹ́ bẹ́ẹ̀ lójú mọ́lákùnrin mọ́tò àníjọ́ ọdẹ lójú ọdẹ náà kan ọ̀rọ̀ ẹ̀mí òun ni wílé wù. ta ni ń jẹ́ bẹ́ẹ̀. àwọn ní àwọn láwọn àwọn láwọn àṣírí. àṣírí wo gbogbo àwọn bàbá àtàná tí wọ́n ní ṣé ń jáwọn gan ti di àṣírí. ẹbí wọ́n jogún ìwé ni gbogbo ohun tí òun ṣe gàlégàlé tó ń ṣe gàlégàlé yìí ebo ojogun ìwé ni ìwọ ọmọ bí ẹ bá bá ẹni tó níwèé àwọn tí wọn lọ bí wọn ti ṣe gan ikú pa wọn fàkáǹtì ẹ fàkáǹtì ogun kí ni jẹ bẹ́ẹ̀ lójúmọ́ lákùnrin mọ òtún yàrá ń jẹ bẹ́ẹ̀ kálukú ó jókòó jẹ́ dúró tọ́lọ́hún ọlọ́run ní kálukú wo dúró tì ọlọ́run ní ẹgbẹ́ alùpùpù la kún ké kùránù là ń kà gbogbo wa náà láti jọ nílé ìwọ tó olóògùn tó fi gbé kúndé lọ ká yà lọ kà á àkùjọ ọmọ kéwọ̀ náà ni lọ ké kọ yáǹdì ìdò yáǹdì ìrẹ́gbẹ́ àwọn bàbá náà máa lérí ọmọdé ní ọmọ náà ní ìjà níta ìbọn ọmọ sáà ọlọ́run ní tẹ́ ìdáwọ́ ìdá ajá ìdájà ajá ló ọlọ́run ní túgbà tí ń bá mú yípo bá tó. ọ̀láyà láti rọ́ọ̀nà sáà ọ̀dà gbogbo ọ̀nà tó fídíò lè dá kankan dúró tó ń dè tó ń dè lóní ipò mú ọ lọ. báwọn tí ó sin ọba wò pé kí wọ́n máa kó pààrọ̀ wọnú sàárè ni wọ́n já dànù. ó ní jẹ́ bẹ́ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run láyé ṣẹ̀kìrú náà sáàtà wà láyé ṣẹ̀kìrú ọgbọ́njọ́ méje ọ̀npalá ni tíjọ́ méje bá sọjọ́ ọjọ́ ọkú ẹ̀ ojú ẹ̀ lóòtò tí ó fojú ẹ̀ rí báyìí tí ó tó máa sẹ̀yìn mm. ẹ̀mọ́ yẹ ẹni tí wọ́n dájọ́ fún títún bẹ láyé lónìí kíje ìwọ ni ìwọ ló sí èjì ń fún àwọn wa ọlọ́run sọ ọ́ pèsè wọn dirọ́ inú ẹni tó lẹ̀mí gígùn wa wa lẹ́mí gúngùn wọ́n lò àkànfẹ́ àkànfẹ́ ni àfẹ́ àfẹ́ kó tí ì lọ́ni oníbànújẹ́ ta ní ọlọ́run ti kẹ́wọ̀n ti wọn lọ àádọ́rin ọdún lọ ń bẹ̀ lórí

wọ́n ti dàgbà jù mí lọ díẹ̀ báyìí hmm, ọlọ́dọ̀ wọ́n sọ fún mi bàbá mi sọ fún mi ìjọ mọ́ wíyùn tí mo ti bàbá náà lérè ti pẹ́ bàbá mi náà ti kú náà ti pẹ́ ó ti sọ díẹ̀ mo ti mìíràn ti pẹ́ o wọ́n níbi irú mi báyìí ni àfa wa wà ńgbà náà tí wọ́n fi bẹ̀rẹ̀ wá sí. wọ́n máa lọ wọ́n máa ń bọ̀ ni. àwọn kí pé ò lè pa nìkan tọ́lọ́wọ̀ ọ̀bá pa. Ẹ̀rọ wọn tún dá kọjá, wọ́n lò jùlọ. Àfi wọ́n àfi wọ́n fọkàn kálukú balẹ̀ mọ́jẹ́ ní kó lé ọká. Wọ́n náà dúró tọ́lọ́run. Dúró tọ́lọ́run ni o. Tẹ́ bá ti ń jọ ń sáré kiri lójú ọ̀nà kan náà ni ọwọ́ tí ẹ bá gan jù ni ó ṣe nìkan lọ́sẹ̀. Ọ̀sẹ̀ náà lápé wà fún lè pa ó. ẹgbẹ́ máa jọ fún ara yín náà ni lásìkò rẹ̀ ọba tí tó. ọlọ́run ní bá ti tó. aláyà sàkéde mọ́ ẹni ó lè tó lè tún fa aago wákàtí kẹ́yìn ń bẹ̀ tàbí tí ó fi kún ọlọ́run ní òsì ọlọ́run ní òsì ọlọ́run ní kálukú wọ́n Ní àwọ̀ ẹni, àwọ̀ ẹni. Wọ́n lára ètò mi náà dákun máa dábù bẹ̀yà dáhùn àárá. Máa dàyà sáájì ní ìwọ̀n Ọlọ́run tún gbé mi wá, padà ẹgbẹ́ tún gbé ara yìí tún kàwá náà lókè. Ó gbé lọ bá wọn tí wọ́n ń jà náà bí yàn, tí wọ́n ń béèrè ìyà. Ọlọ́run ànábì sọ fún wọn. ìyà ń béèrè lẹ́tà sí tọ́bá ti ẹ̀wà dé tí yọ ọlọ́run gan bá dé báyà nígbà ti sùn lọ fàálù láàyè fàílù ni tàbíyìtù ọ̀nà ni bàyá tààrùn bìtẹ́ ṣe kí ni. tàǹsùn hmm. bí ìgbà ta ní sàlámà láàyè tàsílìm òní ọlọ́run ní pẹ́ bá sùn tọ́rẹ pé gbàtẹ́ òsùn lọ. lámúyàdé lámúyàdé wá bá yín tíyàdé tàbí lọ́sàn-án gan tẹ́ ẹ̀yà jùlẹ̀ báyìí tẹ́ ẹ̀sùn ẹ̀sọ́ tí ó kù tí ó kù tẹ́ tó kájú ẹ̀ pé kó tó wá ọjà ti jẹ́ ń gbé jẹ́ ń gbé náà nù nígbà yà ń kánjú yà tíyọ̀ náà bá wá dé kí ló tún kù tẹ́ tó béèrè. ẹ̀sọ́ ثم إذا ما وقع ni máa bẹ́ẹ̀ yẹ sájìlù nínú ìwòlè mújìlì mọ́ tí ẹ bá ṣe pé nù yín fọ́ ìyẹ́ ń ṣe ń ṣe èèyàn ìyà láàyò sì sájà bálíyò ká. èèyàn máa ń bẹ̀rù ìyà ni. wọ́n máa èèyàn pé kí yọ̀ òun kí yọ̀ tí yàbá wá dé kí lẹ́tùn wá kánjú ẹ̀ hmm. ẹti ẹti ẹti ra yínú nígbà tí wọ́n kán kí ní orí tábà kí lẹ́ mọ́ kán bàbá tòbó orí ẹ̀ hmm. ẹ̀yà bá ti kán tábà ní tòbó ó ti parí ẹ̀ pín lórí nù kọ̀ lòkè mánu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá béèrè ìyàtọ̀ bá jẹ́ ọ̀kan tòbó orí tábà ẹ̀nu òpin lórí kí ló tún retí kí ló tún retí jájá àyà kan lọ kásọ kọ́dọ̀lá kọ́lọ́n jẹ́ ààrẹ ṣáàlà kápàdé wá tuntun ń gbọ́ ọlọ́run nígbà ẹ̀wà béèrè ìyà tí ìyà ń bá dé àsúnmà tábọ́ wá jẹ yín ìyà tán ìdámọ́ wà káà tí ìyà ń bá ṣẹlẹ̀ sí á mọ́ tún bì í ṣégbà ẹ bá jìyà ń tán lẹ́wàá

ọlọ́ni aláàánà wàkọ̀dé kan tó ń bì í mórí bá padà pé ọlọ́ni ọkàn pé ní aláàánà ní ìsìn yìí ẹ ti pèyà ẹ ti pèyà ó sáà bá yóò ní sáwọn ọlọ́run rò mọ́ yín la sáà lẹ́yìn náà, ọlọ́run sọ àjọlá, a sọ pé ẹ

adúpẹ́ arójú ara ààyè gbọ́ tóní. gbọ́ rójú ara ààyè wí tóní. bí a lè rójú kara ààyè gbọ́ tọ̀la. kara ààyè gbọ́ tọ̀la. kara ààyè kọ́ wa sọ irun kọ́ kí jáde ìkan wà mí òkè yọ mara mọ̀ jáde lọ́la. Bọ́lá